ìdálẹ́bi ìdálẹ́bi ìdálẹ́bi ìdálẹ́bi means condemnation ìdálẹ́bi means condemnation. Ó ń sọ̀rọ̀ nípa ìdálẹ́bi àti ìdáríjì. Ó ń sọ̀rọ̀ nípa ìdálẹ́bi àti ìdáríjì